mo kì í káàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹnìkejì abiona lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára tó ń ti àwọn òṣèré gbogbo ni wọ́n ti ń kí àwọn akọni méjì nínú eré orí ìtàgé àti sinimá Fẹ́mi Adébáyọ̀ àti Ọdúnladé Adékọ́lá kú ayẹyẹ ọjọ́ ìbí wọn eléyìí tí ó bá wọn lókè èèpẹ̀ àwọn ìlúmọ̀ọ́ká òṣèré méjì yìí ni ó fi àwòrán wọn èyí ayélujára ní ìtí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré pẹ̀lú tí wọ́n ní àwòrán wọn lọ́kàn òjọ̀kan lọ́wọ́ bẹ̀rẹ̀ tí ní tẹ̀ sórí ayélujára wọn láti kí àwọn méjèèjì wípé wọ́n kú ayẹyẹ oríkádún ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ẹni tó bá mọ èbú òṣìkà ó yẹ kó mọ yíyìn ẹni re èyí ló mú kí ìlú mọ̀ọ́ká adẹ́rìnpòṣónú ni ìyẹn ayọ̀ àjẹwọlé wòlíì àgbà lórí ìtàkùn ayélujára rẹ̀ fífi àwòrán tó ń ti fọ́nrán fídíò ojú ọ̀nà márosẹ̀ èkó sí ìbàdàn sórí ìtàkùn ayélujára náà tó sì ń ṣe àfihàn bí àwọn ọkọ̀ ti ń lọ lóní gerege láìsí súnkẹrẹ àti fàkẹrẹ bí a kò bá gbàgbé wípé láti bí ọdún mélòó kan ti ṣe ojú ọ̀nà ọ̀hún ti bẹ̀rẹ̀ ó ní àwọn ènìyàn ti ń la ọ̀pọ̀lọpọ̀ ìṣòro súnkẹrẹ fàkẹrẹ àti ìdúrógbọ̀n iye ọkọ̀ kọjá àmọ́ lásìkò yìí tí wọ́n ti parí àwọn apá ibì ọ̀nà ọ̀hún ti ń lọ lóní wẹ̀ẹ̀rẹ̀wẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọpẹ́ ló yẹ ká máa dá lọ́wọ́ ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ ẹni èyí ló mú kí tọ́pẹ́ alábí fi fọ́nrán fídíò níbi tó ti ń ṣiṣẹ́ tí ẹlẹ́dàá rán sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kọ́ síbẹ̀ wípé níṣe ló yẹ kí a máa dúpẹ́ tọ́pẹ́ alábí ló fi fọ́nrán fídíò níbi tí ó ti ń kọ orin eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń jó lónímùkúlùmùkẹ́ sí i láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́run léyìí tó ń pẹ̀lú sọ wípé ohun tó ni kí àwọn ènìyàn máa ṣe kí wọ́n sì máa gbogbo ìgbà ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà adẹ́rìnpòṣónú tó tún ti ń fi ara hàn gẹ́gẹ́ bí òjíṣẹ́ olúwa báyìí ìyẹn wòlíì àrólé olóti lo ìtàkùn ayélujára rẹ̀ láti súre fún àwọn ènìyàn kí wọ́n tó wọnú ọdún tuntun lọ ó sọ wípé gbogbo ilẹ̀kùn tí ọ̀tá ti tì láti oṣù kínní ọdún 2021 di àsìkò yìí kó bẹ̀rẹ̀ sí ní ṣí fún olúkúlùkù kó tó di wípé a wọnú ọdún tuntun lọ wòlíì àrólé ló ti èyí sórí ìtàkùn ayélujára rẹ̀ ènìyàn lórí ìtàkùn ayélujára náà sì ṣe àmì ńlá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà àgbà òṣèré ni Yínká Quadri ti darapọ̀ pẹ̀lú àwọn olùlò ìtàkùn ayélujára TikTok látàrí bí ó ti ṣe fọ́nrán rẹ̀ àkọ́kọ́ tó sì fi sórí ìtàkùn ayélujára tó kọ síbẹ̀ wípé èyí ni fọ́nrán òun àkọ́kọ́ lórí ìtàkùn ayélujára TikTok tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára sì sọ wípé baba ẹ̀yin náà ti darapọ̀. Wahala DJ mi ò ṣe bíga pẹ̀sì mọ́ èmi fẹ́ tọrọ owó. kí màá fẹ́ fún ẹ báyìí. one one million naira máa gbé fún ẹ báyìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà òṣèré sinimá tí ó tún jẹ́ agbẹjọ́rò ìyẹn kánàyọ o kánàyọ olóòtú fi ìtàkùn ayélujára rẹ̀ sọ wípé kí àwọn ènìyàn kí wọ́n yé tanra wọn jẹ bí wọ́n bá ti dé ìlú òkè tàbí tí wọ́n bá ti padà sí abúlé wọn kánàyọ o kánàyọ olófin fọ́nrán fídíò níbi tí ó ti ń gbé ọbẹ̀ mu sí orí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kọ wípé bá a bá ti padà dé abúlé wa ẹ̀yẹ́ jẹ́ bí ẹni wípé a kì í ṣe ará abúlé wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára wọn ni wọn kò lè sọ wípé báyìí làwọn ṣe jẹ́ tàbí báyìí làwọn ṣe rìn látàrí wípé wọn mọ̀ dínbọ́ ó sọ wípé owó kì í dínbọ́ o nítorí náà ló ṣe ṣe pàtàkì fún òun láti ṣe bí ọmọ abúlé tòótọ́ tó sì ń gbé ọbẹ̀ mu lóníràbájì gan-an ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí ṣọlá àlínsìn òun ló ti ń fi ìtàkùn ayélujára rẹ̀ dúpẹ́ lọ́wọ́ olúwa àti lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ látàrí bí ó ti fi fọ́nrán fídíò níbi tí ó ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ̀ sórí ìtàkùn ayélujára láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àṣẹ̀dá ẹni tó fún ní gbogbo oore ọ̀fẹ́ láti oṣù kínní di ọjọ́ tó kẹ́yìn nínú ọdún two thousand and twenty-one tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ ní abẹ́ ìtàkùn ayélujára rẹ̀ wípé mo mọ̀ọ́re o èmi náà mọ̀ọ́re I'm grateful ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà lórí ìtàkùn ayélujára tó tún jẹ́ parapọ̀ yìí oníṣòwò Obi Cubana òun ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ fi fọ́nrán fídíò kan síbẹ̀ láti sọ fún àwọn ènìyàn wípé àwọn ti padà wá sí abúlé láti mú ìlérí àwọn ṣẹ ó ní ní oṣù keje ọdún yìí ní àwọn ṣèlérí lásìkò tí àwọn ń ṣe òkú màmá òun wípé bí Olódùmarè bá ṣú àwọn di oṣù kejìlá nínú ọdún àwọn ń padà bọ̀ láti tún wá ṣe ìsìn mìíràn nínú ìjọ níbi tí wọ́n tẹ́ jẹ́ màmá àwọn sí ó sọ wípé gbogbo àwọn tún ti péjú pésẹ̀ báyìí o sí ọ̀bà láti sin olúwa ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n èyí tí a wà nínú rẹ̀ yìí wọnú ọdún tuntun. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlú mọ̀ọ́ká dẹ́rìn-pọ̀ṣọ́nù MC Lively òun ló sọ wípé omi ti tẹ̀yìn wọ̀gbìn òun lẹ́nu o látàrí bí òun pẹ̀lú ti fẹ́ darapọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń lo ìtàkùn TikTok tí wọ́n sì ń ṣe àwọn ìtakọ̀ǹgbọ̀n kan níbẹ̀ ó sọ wípé látàrí bí òun ti fẹ́ tẹ fóònù òun mọ́lẹ̀ kí òun sì pidán láti yí aṣọ padà ṣèṣì lòun fọ́ fóònù ọ̀hún tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà sì jẹ́ èyí tó jẹ́ olówó iyebíye ó wá sọ wípé òun ti ṣeré gélé o òun sì ti ṣeré fún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olówó iyebíye òun àbẹ́ẹ̀rí wípé ah nǹkan ṣe òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gẹ́gẹ́ bí ayẹyẹ ọdún kẹwàá Orísun tẹlifíṣàn ti ń tẹ̀ síwájú a sì ti ṣèlérí fún yín wípé a ó máa kéde àwọn tí wọ́n bá jáwé olúborí ìdí tí tọ̀sẹ̀ yìí ṣe falẹ̀ díẹ̀ kò ju wípé tẹlifíṣàn Orísun rowọ́ rosẹ̀ di ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wa tí wọ́n mọ̀ wá dojú láti dáhùn ìbéèrè náà ṣùgbọ́n ní gbogbo bí ọjọ́ márùn-ún tí a fi rowọ́ rosẹ̀ láti wo ẹni tó yege ènìyàn kan ṣoṣo ló gba ìbéèrè wa ètí ọ̀sẹ̀ tó kọjá ìbéèrè ọ̀hún sì ni aago mélòó ni ètò Miliki Express máa ń wáyé ìbéèrè kejì ó ní wípé orúkọ wo ni ètò ojúmọ́ rẹ ń jẹ́ tẹ́lẹ̀ kó tó di ojúmọ́ ire ìtakọ̀ngbọ́n ti ọ̀sẹ̀ tó kọjá ó ní wípé lo ẹ̀bùn rẹ tó dára láti fi kí tẹlifíṣàn Orísun nínú gbogbo àwọn tí wọ́n dáhùn ìbéèrè yìí ènìyàn kan ṣoṣo ló gba ìbéèrè náà ẹni tó gba ìbéèrè ọ̀hún ni Olúwabùkọ́lá Pópóọlá tí ẹ̀ ń wo ìtàkùn ayélujára rẹ̀ báyìí ní ti ìtakọ̀ngbọ̀n láti lo ẹ̀bùn láti fi kí ògidì tẹlifíṣàn Orísun lótìtọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn ni wọ́n ṣe èyí ṣùgbọ́n ẹni tí ó jáwé olúborí òun ni Mosúnmọ́lá Ọláyíwọlá Òun Olódùmarè ẹ jẹ́ kí a wo bó ti ṣe é. Orísun tẹlifíṣàn ni ẹ mọ̀ wò ó Orísun ló làṣà Orísun ló ní ṣe Orísun ló mọ́mọ́ ní ṣẹ̀ǹbáyé o abẹ́ ẹ fẹ́ mọ̀ oríṣiríṣi nípa ṣẹ̀ǹbáyé Orísun tẹlifíṣàn ni ẹ mọ̀ wò ó Orísun tẹlifíṣàn kò ní já ṣe mọ́ òye kò ní já ṣe mọ́ o wa ọdún eléyìí o kò ní já ṣe mọ́ ẹ ò mọ bẹni ìran bẹni mọ́ bẹ̀sùn ohun Olódùmarè lèmi jẹ́ tẹlifíṣàn Orísun yóò kàn sí gbogbo àwọn tí wọ́n jáwé olúborí bákan náà lẹ́yìn náà láǹfààní láti máa tẹ̀síwájú nínú títẹ̀lé wa lórí ìtàkùn ayélujára nítorí wípé ẹ̀bùn pàtàkì ń bẹ bí ẹ ti ń ṣe bẹ́ẹ̀ kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ẹ tún jẹ́ kájọ pàdé nínú ọdún tuntun adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn fún ìfẹ́ àti ìkẹ́ tí ẹ ní sí tẹlifíṣàn Orísun ẹ tún jẹ́ kájọ pàdé ní ọdún tuntun ṣògo rẹ̀ nìkejì lórúkọ tèmi